à ó tọ́jọ́ mẹ́ta lórí online o mo ní láti lọ sí gbòòrò láti jẹ́ kí atẹ́gùn fẹ́ sí orí mi eh, and for the people that are asking me checking on me padà mi ò tí ì sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ eh, Mohbad Mohbad justice for Mohbad is ongoing justice for Mohbad is unstoppable justice for Mohbad is a necessity there's an ongoing investigation already. So, me talking and talking and talking, talking, talking can actually do nothing to the case. I'm not chasing cloud. So that is why you don't see me setting ring light every day and every night, talking about the same issue. You know, I take action. I make move instead of talking. So tẹ́ bá ti rí mi lórí release video, best believe I'm making a move on that G. But there is something I want to tell the Nigerian people. There is something I want to make known to everyone. After this justice for Mubad, this will be my last time. I repeat, after tá bá ti justice for Mubad, this will be my last time of using my social media influence in advocating for Nigeria music industry. Me ò advocate fún anything mọ́ that have to do with Nigerian music industry. I prefer advocating for block industry than advocating for Nigerian music industry. Kunsharai. Nigerian music industry are wicked set of, set of people. They are evil. They do nothing but lick white people's asses. Yes, they are puppet for the white folks. Look at how we have not been able to post anything since over two weeks because of justice from Mohbad. Not only me, but the whole Nigerian people. Even people with 500 followers are posting about Mohbad. Not to talk about people with thousands of followers. Àti bára wa jà lórí ọ̀rọ̀ Mohbad yìí, ẹ̀gbọ́n àtàbúrò wọn ti bára wọn jà. Ọkọ ti báyàwó jà lórí ọ̀rọ̀ argument justice for Mohbad But now take a look at the people that really own, the people that are also inside that music industry àwọn tó wà nínú music industry yẹn gangan what are they doing what awareness are they even using their platform to do in order to seek justice for Mohbad nothing and let me tell you this Nigeria female artists are the most craziest people in the Nigerian music industry àwọn obìnrin tó wà nínú Nigerian music industry yẹn àwọn ló já wèrè jù abiyamọ wà ní wọn náà look at the likes of Tiwa Savage look at the likes of Mama Gofara tiwa eh, eh, Omowumi, look at Waje. I went to their social media platform. I seen no post about Mohbad. None of them posted not anything about Mohbad. Things. Ayesta, Abikin Onkwomo Kekere yẹn. All Nigeria female music in the, uh, at, uh, artists. And also the page wọn. If you can see anything about Mohbad, abiyamọ ni wọ́n o. Abiyamọ ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti bímọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ì máa bímọ during when justice from Mohbad was still ripe nígbà tí everywhere in Daru. what they do was just posting on their stories ó ti tán nǹkan tó expire within twenty four hours and people like us we are bombarding our page with everything about Mohbad with everything about justice for Mohbad but look at what they are doing Look at the Nigerian music industry. Look at look at what they are doing. What are they even doing to get justice from Mohbad? Nothing and then you are sending one million, two million. How much is one million, two million? Can you get justice with two million naira? Eh? Who are you buying the ideas from? Where, are you buying these ideas from? And then, Embu eh, Yabo Ojo, leave Yabo Ojo out. Though, me, ò support the nǹkan tí Yabo Ojo she know There are some things I don't support about Yabo Ojo move, about justice for Mohbad. But, leave Yabo Ojo out. Tó bá chase the clout, ẹ jẹ́ go chase the clout wẹ̀. Ìyábọ̀ Òjó ò now. náà. Ìyábọ̀ is not in the Nigerian music industry. Ìyábọ̀ Òjó is taking some other people responsibility. Don't take take iṣẹ́ Tiwa Savage. Ó ń take iṣẹ́ àwọn obìnrin tó to our Nigerian music industry. Who among the Nigerian female artists are doing what Ìyábọ̀ Òjó is doing? Because sí náà, many of them are just busy doing their normal life. Nígbà tó kó òsì kan tó ṣẹlẹ̀. He eh, took Simi some almost four days or five days mo ń follow ẹ̀ náà mo ń to post something about Mohbad ìgbà tó máa post yẹ story ló fi sí and we are we Nigeria people we are fighting for Nigeria music industry for Nigeria music industry this will be my last time after after we seek justice for Mohbad it is over bó wọn kàn para wọn Afrobeat is taking over Afrobeat is taking over ilé ni dẹ̀ ń kú your root is is ìkọ́kọ́ ń root will be dirty. Why? but because you want the blessing you want the awareness of white people you don't keep hey hey. wà informed right?